Tímótì kejì orí kejì. Nítorí náà, ìwọ ọmọ mi, jẹ́ kí oore ọ̀fẹ́ tí ó wà nínú ìdàpọ̀ pẹ̀lú Kristi Jésù sọ ọ́ di alágbára. Àwọn ohun tí o gbọ́ láti ẹnu mi níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí ni kí o fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́, àwọn tí ó tó láti kọ́ àwọn ẹlòmíràn. Farada ìpín tìrẹ nínú ìṣòro gẹ́gẹ́ bí ọmọ ogun Kristi Jésù kò sí ọmọ ogun tí ó wà lẹ́nu iṣẹ́ tí ó gbọ́dọ̀ tún tojú bọ àwọn nǹkan ayé yòókù àníyàn rẹ̀ kan ṣoṣo ni láti tẹ́ ọ̀gágun rẹ̀ lọ́rùn kò sí ẹni tí ó bá ń súré ìje tí ó lè gba èrè àfi bí ó bá pa òfin ilé ìje mọ́ àgbẹ̀ tí ń ṣiṣẹ́ lóko ni ó kọ́ ní ẹ̀tọ́ sí ìkórè oko gba ohun tí mò ń sọ̀rọ̀ olúwa yóò jẹ́ kí ìtumọ̀ rẹ̀ yé ọ lẹ́kùnrẹ́rẹ́ rántí jésù kristi tí a jí dìde kúrò nínú òkú tí a bí nínú ìdílé Dáfídì ìyìn rere tí mò ń wàásù nìyí nínú iṣẹ́ yìí ni mo ti ń jìyà títí mo fi di ẹlẹ́wọ̀n bí ọ̀daràn ṣùgbọ́n kò sí ẹni tí ó lè fi ẹ̀wọ̀n de ọ̀rọ̀ Ọlọ́run nítorí náà mo farada ohun gbogbo nítorí àwọn àyànfẹ́ kí àwọn náà lè rí ìgbàlà tí ó wà nínú Kristi Jésù pẹ̀lú ògo tí ó wà títí láé òdodo ọ̀rọ̀ nìyí pé bí a bá bá a kú a ó wà láàyè pẹ̀lú rẹ̀ bí a bá faradà a ó bá a jọba bí a bá ṣẹ̀ ẹ́ òun náà yóò ṣẹ̀ wa bí àwa kò bá tilẹ̀ ṣe é gbẹ́kẹ̀lé òun ṣe é gbẹ́kẹ̀lé nígbà gbogbo nítorí òun kò lè tan ara rẹ̀ jẹ máa rán àwọn èèyàn létí nípa nǹkan wọ̀nyí kìlọ̀ fún wọn níwájú Ọlọ́run pé kí wọ́n má máa jiyàn lórí oríṣiríṣi ọ̀rọ̀ tí kò wúlò tí sì máa da àwọn tí ó bá gbọ́ lọ́kàn rú sa gbogbo ipá rẹ láti ṣe ara rẹ ní ẹni tí ó yege níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí oníṣẹ́ tí kò ṣe ohun ìtìjú pamọ́ tí ó ń sọ ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ yẹra fún àwọn ọ̀rọ̀ asán àti ọ̀rọ̀ ìsọkúsọ nítorí àwọn tí wọ́n fẹ́ràn irú ọ̀rọ̀ wọ̀nyí túbọ̀ ń jìnnà sí ẹ̀sìn Ọlọ́run ni ọ̀rọ̀ wọn dàbí egbò rírùn tí ó ń kẹ̀ síwájú irú wọn ni Ẹmẹ́níù àti Fílétù àwọn tí wọ́n ti ṣìnà kúrò nínú òtítọ́ tí wọ́n ń sọ pé àjíǹde tiwa ti ṣẹlẹ̀ tí wọ́n ń mú kí gbàgbọ́ ẹlòmíràn yẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti fi ìpìlẹ̀ yìí lélẹ̀ tí ó dúró gbẹngbẹng àkọlé tí a kọ sára èdìdì tí ó wà lára rẹ̀ nìyí Ọlọ́run mọ àwọn ẹni tirẹ̀ àti pé gbogbo àwọn tí ó bá ń pe orúkọ Olúwa ní láti kúrò nínú ibi kì í ṣe àwọn ohun èlò wúrà àti ti fàdákà nìkan ni ó wà nínú ilé ńlá àwọn nǹkan tí wọ́n fi igi àti amọ̀ ṣe wà níbẹ̀ pẹ̀lú à ń lo àwọn kan fún nǹkan pàtàkì à ń lo àwọn mìíràn fún ohun tí kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí olúwa rẹ̀ yóò di ohun èlò tí ó níye lórí tí a yà sọ́tọ̀ tí ó wúlò fún baálé ilé yóò di ẹni tí ó ṣetán láti ṣe oríṣiríṣi iṣẹ́ rere yẹra fún àwọn ìfẹ́kúfẹ́ ọ̀dọ́ máa lépa òdodo àti ìṣòtítọ́ ìfẹ́ àti àlàáfíà pẹ̀lú àwọn tí ó ń ké pe olúwa pẹ̀lú ọkàn mímọ́ má bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ òmùgọ̀ àti ọ̀rọ̀ òpè rántí pé ìjà ni wọ́n ń dá sílẹ̀ ìránṣẹ́ olúwa kò sì gbọ́dọ̀ jà ṣùgbọ́n ó ní láti máa ṣe jẹ́jẹ́ sí gbogbo ènìyàn kí ó jẹ́ olùkọ́ni rere tí ó ní ìfaradà kí ó fi ìfarabalẹ̀ bá àwọn tí ó bá lòdì sí i bóyá Ọlọ́run lè fún wọn ní ọkàn ìrònúpìwàdà kí wọ́n lè ní ìmọ̀ òtítọ́ kí wọ́n lè bọ́ kúrò nínú tàkúté Sátánì tí ó ti fi mú wọn láti máa ṣe ìfẹ́ rẹ̀